tuntun bẹ́ẹ̀ káràkátà yẹn kò nínú sẹ̀ríà ẹ sì fi ẹtí ọ̀pọ̀lọpọ̀ ń ti láyé ìsinmi èyí tí ọ̀dà náà lọ̀pọ̀lọpọ̀ ń ti pàtó bá bẹ nìkan tó kọ̀lọ́bọ̀ bí mọ́tò wà pariwo ti sanwó ẹ̀ o ti gbowó lọ́wọ́ rẹ tòtò máa gbé mọ́tò yẹn wá dá méjì torí ẹsẹ̀ sùúrù lọ̀rọ̀ ìgbà tó ń torí pé ìgbà tí wọn náà fẹ́ rà ẹ̀ gbé bọ̀ náà sẹ̀ríà ó kíkọ́ ọlọ́ra mọ́tò yẹn lẹ́yìn tó ti pàtẹ rẹ̀ lórí gbá ní nàìjíríà bí kó o sí kó o wò ó tó ti ọlọ́run ọkọ ọmú ọkọ ọláàmú ìgbà náà ló tó wá sanwó rẹ̀ èsì mọ́tò kan gbé bọ̀ tó wà nínú ràrá o lè rí báyìí o lè rí báyìí nígbà tí ó ti dé náà gbogbo ẹ̀ náà ti mọ́ ó ti fọ́ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ gbogbo òwú ọmọ pé tuntun máa san wẹ́ẹ̀nì lẹ́bàá máa bẹ̀rẹ̀ sí ní fa wàhálà ẹsẹ̀ mọ́tò tó mú kọ́tù ẹ̀ fún mi ní. bàbá kìlẹ̀ ń sọ báyọ̀ náà fàyà wọ́ ẹ̀mí wá ń ká dá abẹ́rẹ́ níbẹ̀ yọba rí pé gbogbo wọn náà mọ̀ tó mọ́tò fàyà wọ́ lọ́ọ́ rà náà. sẹ́lẹ̀ fi ìgbọ́rọ̀ wọ̀kẹ́dẹ́ẹ̀lìkà ọ̀tọ́ka ta nǹkan tó ṣe wípé òye nísìnyí wọ́n kàn gbé bẹ́ẹ̀lì aṣọ gbàdúró kalẹ̀ pọ́sífọ̀rọ̀ kọ ìyẹ́wò wọ́n gbé bẹ́ẹ̀lì rẹ̀ kalẹ̀ ẹ̀wọ́n ń ṣòwò lórí bẹ́ẹ̀lì yẹn gbé lò ní twenty thousand ó fi àánú kọ̀gbà twenty five thousand kọ́ kọ̀gbà kí lọ́mọ tó wà ń bẹ̀ kí lọ́mọ tó wà ń bẹ̀ bí àti ẹ bá ti gbogbo ẹ̀ tó ti gbogbo ṣòkòtò tó ti jáde kí lọ́ fẹ́ ṣe ti torí pẹ̀lú wọn náà fẹ́ẹ́ rà kí sábà tuntun lọ rà àlòkù àwọn kan ni ẹ̀sìn mọ̀ pé inú àwọn ẹ̀ńtọ́ wọ wèrè ọ̀wà mẹ́ àbíbò nílò ìbòsè yàtọ̀ sí ìlú èèyàn dúdú wèrè mẹ́nu tí wọn náà ọlọ́dún orí mẹ́mbẹ́ púpọ̀ torí ẹ̀ gbogbo ẹ̀ńtọ́ ìlú àtọ́ àlòkù kẹ́ máa kí ìsára o ọlọ́mọdé akọ àrùn kí èsì tí wọn bẹ̀ o lẹ́yìn náà kankan táwọn á wá sọ àlùkò bó ń tí wá ti fẹ́ jẹ́ báyìí ní ti táwọn á lò gbogbo nǹkan àlùkò àlùkò àlùkò bàtà ní ìjọba bá fẹ́ ra bàtà wọn là lókù lọ́dà jù. bí nǹkan kan bá bàjẹ́ lára mọ́tò tẹ́lá ní ẹ̀rọ ra tuntun tó ra tuntun onítọ́jọ́ tòkun bọ̀ ní ẹ̀rà sí i ah, ah, irú àdáwò burúkú wọ̀nyí. obìnrin wa débi pátápátá gan-an àwọn olùbílẹ̀ ìpínlẹ̀ ìṣèkọ́ ọ̀rọ̀ ẹlòmíì tẹ ẹ bá ní gbogbo ètò bá já ló nínú ètò wọ̀ sára kọ́ bá fi tọ́gbà wá padà wàlá yọ ọbẹ̀ wò wò torí pátá àlòkù tókótó àlòkù táàdì àlòkù jàlábíà àlòkù ìlọ ìlòkù ìgbà míì. Asi fojú sí ká lókun ọ̀tọ̀jọ́ oṣù lágbára òde pọ́n iná láti máa lọ sí rẹ̀ tààràtà ẹjẹ́ a máa lọ nínú àpò tuntun òun gbà mí ẹ̀rí pé á ah, tuntun lélẹ́yìn ó ti dà pọ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ tuntun lélẹ́yìn ó dà pọ̀ nísìnyí wọ́n ti dà lábí àlòkù náà lọ́ọ́ bá wọ́n ta fún ní one thousand èlò àlòkù tó kú. خمسة عشر ريالا 600 نايرا yà lọ àmọ rà lù fún one thousand àbẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní tí máa lọ àti kọ̀kọ́ rà bọ̀ wọ́n sì ń ta tuntun nàìjíríà náà fáwọn ọ̀lẹ́lẹ́ ẹ wá ní two five àti two five yẹn wọ́n kó kúkú lọ rà lù fún èyàn bá kọ́ èélá kéèlá tí èdè tẹ̀ èélá bá lẹ̀ mọ́ lọ́rùn irú èélá burúkú lélẹ́yìí àbí làpálàpá àbí kíní wọn máa fa àrùn àbí fún torí kẹ́ni tí òun bọ̀ ọ́ lẹ̀ ẹ̀ mọ́ ló yẹn tó dé torí ẹ̀ táwọn ẹ̀sìn sọ ọmọ ṣe lówó àmọ́dodo ọ̀rọ̀ bí a máa sọ tí wọ́n bá fi sódà tó fi fọ́ tó fi kílóró tó fi kọ́rán kọ́rán torí ẹ̀kọ́ lọ́wọ́ dá sànù wa tó gbogbo tí tùjú bá ń bẹ́ẹ̀ àbí tí àbá máa tó kó sínú Islam ọ̀gbà kára ẹ ti béèlì béèlì béèlì gbàjọ aṣọ ọgọ́dún kọ̀ọ̀kọ̀ yẹ̀ wò àwọn yíbò tún kó aláti ló òyìnbó tí a bá lọ wo kó tọ́nu bẹ́ẹ̀ nígbà tí wọ́n gbà fún kó wa Nàìjíríà àwọn yíbò wa lọ jókòó sí kó tọ́nu fún wa. wọ́n bá tún sí ṣọ́ọ̀bù àwọn náà ọjà tó ní ìtújú tí máa ń tọ́ abẹ́ làwọn náà rà tí o bá sọ fún wa tó wá fi tirẹ́là kó láti nàìjíríà kàkí nàìjíríà yìí kọ́lọ̀ ń já níjọba yìí ọlọ́ngbọ bẹ́ẹ̀ ti nàìjíríà yìí ọ̀dà gbogbo ìdọ̀tí ìlú èyí ẹ̀yin lẹ́ẹ̀fẹ́ kọ́ wọlé mọ́ ẹ wá sí àwọn òfin tí òfin ní wọlé ẹ wá sí ìdẹ̀kùn báwọn tuntun tuntun ti wọlé tí ó sì rọmẹ̀kúnnù lọ́rùn láti rà nínú kọ̀mpútà sáàrà lò ó léwu torí pé ó ti dìnnà sí jẹ́nẹ́rálì radiation burúkú tí ọmọ jáde gbàgbẹ́ tí ọmọ jáde tí wọ́n la tí wọ́n wò gbá ọmọdúnrà kọ̀mpútà kan wàhálà ló fi kú bá rẹ̀ tó gbogbo ẹ̀ wọ́n á dọ́m pẹ̀ sí nàìjíríà wíwí náà ń sọ ọkùtọ̀ ọ̀nù náà ń sọ ọ̀nù mẹ́ náà ẹ̀yàn mélòó lọ́wọ́ àbẹ̀ ẹ̀yàn mélòó lọ́wọ́ àláwọn lò owó òwò lọ́wọ́ àbẹ̀ ṣe bí nàìjíríà náà wọ́n kó bọ̀ tó ẹ̀yin náà kúkú tí ẹnu bọ́dà sí yín náà ẹ sí ojú omi sí yín náà kó àwọn ọkọ wọlé tààrà kẹ́ẹ̀bí máa wò dáadáa pé léyìí ọ wọlé léyìí ò ní wọlé àwọn yíbo yìí aṣọ àlòkù máa ń kọ́mọ wọlé mọ́tòrí kí àwọn aṣọ tó máa ń ṣe nàìjíríà ó lè bàa máa tà àwọn yíbo wa lọ jókòó sókòtò tọ́nu àwọn òkúkú ní kọ̀tọ́ kí ni ọ̀tọ́ àwọn tí ń wọ́wọ́ owó ọjà tó bá kó wọlé làwọn fi ń túlù tí wọ́n ṣe pẹtrol tí wọn lò tọ yíbo gan tó bá gbé ẹni tí pẹtrol àwọn ọmọ fẹ́ kó àwọn aṣọ kọsíkọrọ wọn fẹ́ kó wà nàìjà ẹwù tirẹlà ló ti tó wọn mọ ẹni kóòtù gbé ìgbà tí ìwọlé yíbo náà kò nígbàgbọ́ ju òun tó ti gbé tirẹlà lóògùn kó náà ti rà á nù kó ń ti rà á wọn ló gbé tí ìwọ náà bá kó dé bóyá kánú ló ń kó lọ àbíjọ́sì tí wọn náà bá kó débẹ̀ bá a ti rà á láta ẹnìkan àti sọ pé mo fẹ́ já o jákìnyìn wò bó o bá ti jọ sanwó ẹ̀ Islam ọ̀fara mọ́rù ọ̀dà bẹ́ẹ̀ wọ́n á máa já mi wọ́n pa gbogbo tó dá ń bẹ̀ ọwọ́ tó dáhùn náà ni wọ́n já mi tí wọ́n kó gidi àkíta ń bẹ̀ tó bá fẹ́ sálọ wọ́n gbé tó kọ́lọ̀ ṣe pẹ̀lẹ́ yìí a Islam ọ̀gbà kọ́ ọmọ sọ owó kọ́ ọmọ sọ owó rẹ̀ náà ogun tá a bá ti máa kí gbogbo ní islam ọgbà kọra islam ọgbà kọra wọ́n ti wọ́n ti tú àwọn akẹ́kọ̀ọ́ kalẹ̀ bí àkà wọ́n tú kalẹ̀ fifty fifty naira ẹjọ́ kí la ní káàtì ìrànwọ́ bá délé lọ lọ́sùn ah islam ọgbà kọra ìrakúra lọ torí pé àmọ́ ń dábàá mbẹ́ islam ọgbà bẹ́ẹ̀ torí ẹ̀ tó bá yẹ ẹ̀mí bíi kátó bíi bíi táǹtì mọ̀ pé nínú gbèsè ayé àwọn èèyàn ti já já já já títí náà máa bá mẹ́wọ̀ òkúta mẹ́rin. túwìtì àwọn èèyàn ti tú tú tú tú tú wọn òkúta mẹ́bẹ̀ nínú rẹ̀ rí. nígbà wọn pe chocolate gbèsè pé tí ọ̀tọ́ kú làbá mẹ́ àjẹpẹ́ ìwé eléyìí kò sí wàhálà mẹ́. tó àmọ́ pé ya rà á pé bá délé ẹ lọ́ọ́ tú wò rárá o Islam ọ̀gbà bákan náà wọ́n sọ pé sọ́ọ̀kù ibi tó kù bá dé ilẹ̀ tí wọ́n ta fún ọ̀nà. a ń tá àmàlà abẹ́ra yìí o ó ṣeé ṣe kéèyàn ọmọ kò sọ ó sì ṣeé ṣe kọ́ máa sọ kọ́ wọ́n kúrú kọ́ lọ́ọ́ kádàrà kọ́ wọ́n kúrú yọ kọ́ kọ́ kọ́ ọlọ́mọ ni ìtòsí bíi ló kó o tó sí ẹlòmíì máa ń mọ́kò jẹ ọgbọ́n subhanallah kò ju àgbà tó lé tàbí. ọlọ́run tó fi kún agbára tó sọ́tọ́tọ́ wọ́n máa rọ mẹ́ta ẹ̀dùn rọ mẹ́ta wọ́n dájú ní wọ́n àhọ́rọ́ mà ìwọ́n kọ́ lọ sọ nígbà tó sọ ọlọ́run lọ sọ ọlọ́run fi ń sọ nípa anábìyọ sọ̀rọ̀ mọ́ àlùsẹ́lẹ̀ pé gbogbo bíbá àwọn kẹfẹ́ rí jáde ń jà sí agbára yìí yé ń sẹ̀yìn bàtẹ́ ń sọ wọn lọ́kọ̀ yín tẹ́ ń ta wọn lọ́fà ọlọ́run ní sọ wọn ọlọ́run ní ta wọn lọ́fà òun ní sọ wọn lọ́kọ̀ yín. wọn náà bá mọ́kò bisimilá lọ́ba sọ tó dé saki lọ́ba tó gara lò tó bá a lọ́wọ́ lọ́ba ní sọ fifty thousand náà lọ́ba sọ fifty thousand ẹ̀yin kọ́ bàbá ẹ sọ sí yẹ bá tó di èrè kan dá pé tí kọ́nà kan bẹ̀ wò tó gbé bọ̀ ọ̀rọ̀ lọ. Bàbá dúró mẹ́ta ẹ̀rá kù sẹ́ ibi tó ti dúró náà ládùúgbò fọlọ̀ à ẹ̀rá kù é tuntun bọ̀. Sẹ́mi sí ara sí Ìsìlámù ò fara mọ́. Ẹnìkan máa dunnú ẹnìkan máa bàlújẹ́. Sẹ́sì máa gbé nínú ìṣesí ayé ojú dúdú tàwọn tí èsè Mùsùlùmí ní tí wọ́n tún ṣe wù kàyọ̀ kọ́dà gan tó máa ń gbọ́ tẹ̀ ẹ́ máa ń jà sí wàhálà ẹ́ máa ń sì wàhálà alẹ̀ kan tó bá gbọ́ tẹ̀ bí lẹ́yìn ti jẹ́ yọ̀yọ̀ lẹ́nu níjọ́ tí bàbá ńlá yín rà wọ́n ní wọ́n sọ̀kù bẹ́ẹ̀ ti gbọ́rú ẹ̀ wọ́n ní wọ́n sọ̀kù ibi tó kù bá dúró ni torí báwọn ẹni tí ń sàájọ́ náà wọ́n fi gbogbo olú yìí lọ ni wọn náà mú díẹ̀ bẹ́ẹ̀ sọ̀kù ẹlòmíì máa sọ wọ́n ti wá lọ wá ọmọ tó ń mú kó sọ dáadáa ló ti dára òkìlò tó má òpè tó sọ orí ìkòkò ọlọ́sìn náà tó tó sọ títí tó fi wá di pé mo bá lọ́la o yẹ. kódà òkú máa túbú bì kan wọ́n tún rìn síwájú dáadáa pé ah, ah, ọkọ̀ jáde ọkọ̀ jáde ọkọ̀ jáde ọkọ̀ jáde wọ́n ta fi wókò tọ́jọ́ yóò ní ibi tó dúró nìyí eléyẹn bẹ́yìrún fi ń jahala káràkátà ni ti sí àìmá bẹ́ẹ̀bẹ́ ìsìlámù faramọ́ bẹ́ẹ̀ ni gbogbo ọjà tẹ́ bá ti lè fọwọ́ kan báyìí ẹ̀sán wẹ̀ ìsìlámù faramọ́ gararun wa jahala ìtújú bẹ́ẹ̀bẹ́ àìmá sì fún wa bẹ́ẹ̀ ike ṣọ́ọ̀bù tẹ wọ̀ yìí o tó o bá ti wọlé tó o bá ti lè fọ́ kankan kan báyìí ọ̀sán wẹ̀. ẹ ò fi sọ́ọ̀bù ọ̀ràn nù ọwọ́ abẹ́ láyé touch and pay. ẹ kébì kan náà lẹ́kọ̀ọ́ cash and carry lélẹ́yìn ẹ̀yìn ọ̀sán sanwó ogun lọ àmẹ́lẹ̀ touch and pay ọba ti fọ́ pínrín ọ̀daràn ọ̀sán wẹ̀ wọ́n máa wá dọ́gbọ́n lu àwọn ṣọ́ọ̀bù yẹn. fún wa san iná gàdí gílóòbù kan wà fẹ́ẹ́kì fluorescent ni ó máa ń dàbí blue má dúdú fẹ́ẹ́kì tẹ́ bá fi owó tà ń sí lára gbogbo tí wọ́n máa gbogbo ẹ̀ náà máa jáde ní golden colour tó irú rẹ̀ náà máa ń fi sínú àwọn ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ fẹ́ẹ́kì gbogbo tí ọ̀dà tó bá náà yẹn sí mú ọ lójú pé ẹ́ eh, báyìí láti ibi tó yẹ wà ọkà bàmà sẹ́ńtì wọn akóra ní ẹ̀yìn jọ̀mọ́ àwọn sì sọ pé touch and pay tọ́ ọba ti fọ́ kẹrẹ́ ẹ̀ ọ̀sánwó ẹ̀ ṣe islam ọ̀farama torí ìyàjẹ́ wa bẹ́ẹ̀ ìgbà míì a lè fọ́ kankankan kárí kó pé wa ní rírà àtọwọ́ nù a sì lè fọwọ́ kankankan gbà míì kárí kí ha irú òfin wo ni torí ló ti jẹ́ pé gbogbo káràkátà tó bá ti ní ìṣòjúnú tí ó bá ti pé mu sínú tí àìmọ̀ bá ti pẹ̀lú bó ti ṣe wá Islam ọ̀faramọ̀ o torí pé owó tẹ rí ìbáyìí òfin tó rọ̀ wọn lọ ṣẹ̀rí àwọn ga tó rọ̀ kékeré sì rọrùn ìwọ náà rí Islam ọ̀wá gbà kíkì ìwọ náà sọ ọ́ lẹ̀ rọrùn torí ẹ̀ irú àwọn tí máa náwó dànù kókò ni wọ́n ń pè ní kíni àtòfàhà àwọn òkòónú dìde rẹ̀ ọlọ́run sọ pé wọlé dúkùú sọfà á àmúhánàkùn láti ìjà àlọ́ ọ̀gbọ̀lọ̀kùn kìyà. owó tọ́lọ̀ ní kẹ́ ẹ máa mójútó ẹ gbọ́dọ̀ kó báwọn òpòló òpòló ló ní bá àmọ́ lọ́ọ̀ lẹ́ gbọ́dọ̀ kó fún ẹ̀yẹ máa bá mójútó o gbọ́dọ̀ dá owó náà fúnra rẹ̀ ẹ̀yìn lẹ́yìn máa bá mójútó torí ẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa tó wọ́n ní kò síbẹ̀ yẹn ti tí ìjókòó ló lè kú lára òkú ni. ṣùgbọ́n lọ́dọ̀ Imam Abu Hanifa àwọn ìṣe ìbá ti tó twenty five years àti gbọ́dọ̀ pé lóko nínú ọkọ̀ bá máa dáwó kàga àkókò máa dáwó kàga òkú nínú àmì. gẹ́gẹ́ bí àpèjú yẹn dáhùn ṣe fún yín tó wọ́n náà yẹ òbúkátà láti ẹ òpó nínú kulikuli báwo nítorí pé òun ti ọ̀ ti ponú ntí wọn máa fowó ti pọ̀ mọ́ irú eléyìí tẹ̀lé àgbẹ̀ gbọ́dọ̀ nílẹ̀ kọ́ máa dáwó náà bẹ́ẹ̀ ni ẹlòmínà wà òpó lónìí yóò tètè kó lọ ọlọka ọdaka náírà. wọ́n ẹni bá fẹ́ràn three hundred naira sí ah òpònú àbí òpònú ó sì lóko ọkà àtàkì náírà ẹ̀rẹ̀ three hundred naira subhanallah ilaahu ẹ̀rẹ̀ di times ten tọ́ka òpònú ní irú wọn o ẹ̀rí fáwọn ẹ̀yọ́ lọ́ka náà máa wọ́n ah àbí ò lẹ́nìkan lé sí ń bọ̀ ni bẹ́ẹ̀ ni kò ní àwọn tí ma sábà ṣerú eléyìí làwọn ọlọ́kadà. láṣẹ kẹfì náà rẹ kọ́dà yìí máa yìí máa ń wọ àwọn olóúnjẹ káwọn ọmọ àtọ àwọn wà ní. ó lè ra aláìsí àtẹwà àti dòdò àti kìnnìkan gbogbo ẹ̀ fífí náírà pa àtirọ ẹran wa àtirọ ẹran wo lẹ́ni gánà ni. àwọn kékeré kan bọ̀kọ̀tọ̀ àwọn ẹja four hundred bọ̀kọ̀tọ̀ ọgbà three hundred ọgbà one fifty ó kọ̀ọ̀kan gbogbo torí tọ́lọ́ ẹran bíi one thousand ó sì ra ráìsì àtẹ̀wá àti gbogbo àti gbogbo ẹ̀ fifty naira ẹgbẹ́ ìkànnì torí ẹ̀ ẹlòmíì náà máa ṣèṣe kó ń pọn ìwọ́n tó ti pọ́ gọ́ irú wọn ni wọ́n máa ń sọ tẹ́kẹ́tẹ́kẹ́ sí lẹ́sẹ̀ kó má bàa ti ra rẹ̀. àkàràmọ̀kùnrin lọ ẹ̀yìn ti mà gbídé wa fẹ́ mú kókò ẹ̀yọ̀ kan ọ̀hún wọ́n ti èlò yìí kájà ẹgbẹ sẹfúntì táwọn ẹgbẹ ń tàbá tó lójú kòkòrò pọ kápẹ sẹfúntì ọwọ àmà àmà ọwọ àlọ wọ rẹsítọrant kan the vip very important people ìrọ̀ lásán ẹtí ń yàgbẹ́ bá wọ́n á lé lẹ́yìn wọ́n á lọ vip wọ́n á lọ wọ bẹ́ẹ̀ wọ́n á sọ gbogbo gbogbo kan níbí is one thousand five hundred naira wọn ni ẹmu kàn wá okunu àbí okunu ó sì nùkù ẹ bá túmọ̀ rẹ̀ àwọn tẹ́ ti hàn yí pé kì í ṣe gbogbo èèyàn ló lè tẹ ẹnu ọ̀nà ilé oúnjẹ yìí bàtà wọn tó bẹ́ẹ̀ làwọn ń wọ bẹ́ẹ̀ ajẹ́ pé àga òkunu lọ́lọ́ jókòó lé tó rò kó ń gbá one five tó ní ra kírésì kókù bíi mélòó. kọ́dà ọ̀rà kírètì kan tìgbòtìgbò tọ́lọ̀ méjì àpolú tó àwọn ilé ìtùfà hà ni wọ́n ń pè wọ́n lò sẹ̀ríà torí ẹ̀ gbogbo nǹkan tó bá ti dẹ̀mú owó ní rọrùn àbẹ́yìn rówó rọrùn níbikíbi ni o kò síbi kan lábẹ́ sọ́mọ̀ yìí ìdínú jẹ́ pé ọlọ́run ọba ló dá wa ọmọ wa jura wa lọ. ẹ̀rọ àwọn àròyìn tó lọ́wọ́ bá ń fún wa òdodo ni ó ní wọ́n tó fi kú náà máàlà ṣùgbọ́n ìjàmbá ẹ nífẹ̀ẹ́ sí owó ní ìfẹ́ tó peléke torí gbogbo tó bá ti ṣòro láti rí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ gbogbo tó bá ti rọrùn láti rí àwọn èèyàn kà fún tó bá dá alẹ́ lọ́wọ́ ẹnìkan nísìnyí ibi tí bá ti ń sàá tí gbogbo wa bá dìde sí pàǹbà àṣà ṣé gbogbo ẹni tó bá lòun bá àṣà náà ni wọ́n bá àṣà ń dúró ọlọ́ àbí bí ibi títí ń numa náà ló ti máa nura rẹ̀ torí ànuma kan kọ́ nínú lẹ̀ wọ́n àti òun ọ̀gbọ̀ owó tó máa dúró àwọn èlò ni wọ́n rí kó pé bí five hundred péré náà yẹ tó bá ní five hundred ah ó yáwọ́ yáwọ́ two thousand lè mí mú subhanallah wọn báwọn yẹn ti wá gbowó lò. so owó tí wọn wá rọrùn sí bẹ́ẹ̀ la bẹ́ẹ̀ la ń dún èpẹ̀ ní gbogbo títì fi kún fún èpẹ̀ tíwájú bẹ́ẹ̀ la bá ń dún èpẹ̀ gbogbo títì ọlọ́run ọmọ ẹjọ́ tẹ̀kù tá a bá kó èpẹ̀ ń wọ́n gbà tí ọ̀já mọ̀ kankan kí lẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí lẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ sí àmúwò à subhanallah. tí wọ́n kó kálọ́gẹ́lì bàbá yìí tọ́jẹ́ bí owó àwọn ìlú ní sí káfí bí owó Sudan káfí owó Sudan lérò hàn àti dànà ní ìwà lò kó lọ bí ọjà má kankan òkú lọ́gẹ́lì mà kọ́dà ọ̀pọ̀ mọ̀ ń wo dọ́kúmẹ́ntì lónìí wọn tún fi ń fi wọ́n bá ti jáde wọ́n bá ti jáde tó ti bí o ti ṣe ní pímà ẹ̀rú wa tún bà mí gbogbo tó bá kó jáde ń bá kí o ọlọ́mọdé kún ọgbẹ̀mí ẹ̀ tóbi kó wọn ọ̀dá mọ̀ kankan bá bẹ́ẹ̀ gbogbo owó tí wọ́n ti ń wá kó sí tó two hundred dollars thirty kìíní kan thirty thousand naira ẹ̀mí tuntun lè lọ lórí ẹ̀ tó ń torí pé kò rọrùn rí bóòlù ó ti wọ bóòlù ó ti wọ àmọ́ ẹnà nínà kú nàgbà tí èdè kò kú nù. ìdínà sẹ̀rí à ń kọ́ wa ló pọ́n láti sọ pé èèyàn kì í mọ̀ nípa ẹ̀sìn Islam yìí kọ̀ọ̀kọ̀. torí gbogbo ọgbọ́n tí wò lè gbẹ́ láéláé ní Islam ọkọ̀. àti rí rẹ̀ lọ pé o ò gbọ́dọ̀ pẹ́pẹ́ ẹ̀sìn Islam sọ pé o tún ṣe kí ni o tún bọ̀ torí gbogbo oríṣiríṣi ọgbẹ́ ni ó ti kọ̀ lẹ́yìn rẹ̀ àbá wa ń bá wa sọ nípa àwọn ìjú òdòtọ́ ọ̀wọ́nù káràkátà nínú ṣíṣe. wala yajuzu fil buyu'i at-tadlis kọ̀tọ́ nínú káràkátà ká mọ̀ pé àlébù kan bẹ lára ń tá a fẹ́ tàfẹ́ nìkan káwa gbé pamọ́ sí. àmọ̀ká àlébù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwa gbé pamọ́ sí pé tí ń gọ̀ àbùrọ̀tọ́ àtìrí rẹ̀ tọ́wọ́ bá tú àti yọ padà tú náà ni akọ́kọ́ tí kọ́kọ́ sẹ lọ ẹtù sẹ lọ ọ̀gbọ́dọ̀ gbé pamọ́. ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ yìí pé tó ń fẹ́ ta fún ọ yìí ó ti bàjẹ́ ọ̀dà yóò ti gbé àlébù yẹn pamọ́ sí ọ kò ní sọ fún ẹ. ìgbọ́jà kó ti mà kí gàrí tó fẹ́ ta fún ọ yìí báyìí ó ti ń bu wọ́n kò ní sàlàyé fún ẹ wọ́n ra lọ nírà pé gàrí tó dáa ni wọ́n fi ìyàn lẹ́nu nígbà tó bá gbé délé lọ́ọ́ bàbá pé gàrí yìí ti wù. ètò tiẹ̀ wá tó wọ́pọ̀ jù ọ̀nà ní búrẹ́dì ẹ bá lọ ra búrẹ́dì nísìn búrẹ́dì yẹn lè ti tó ọ̀sẹ̀ kan àbọ̀ lórí igbá wọn sọkítì yẹn bá máa wo nǹkan fínífíní èyí ó ti mọ̀ pé yẹ búrẹ́dì eléyìí ṣe kìí ṣe tọ̀sẹ̀ yìí gan wọn á pààkì ẹ̀ fún ọ tó bá ti fẹ́ rajà tó bá ti fún ọ méjèèjì gbé fún ọ máa fura àwọn èèyàn pààyàn lè tó bá wọn ọwọ́ tàbí kó fún ọ yìí ẹni máa ń kó sọ́ra ẹ sáwò náà ẹ sáwò ẹ má ti ti sọ́ra tó nítorí pé ńgbà bá gbé délé tán tó bá ti ń súnmọ́ ń báyìí lọ́mọ gbọ́ àwọn òbílà bírẹ́dì ilé ìdìbò bákan náà ẹwà àwọn tó máa ń ta búrẹ́dì lójú ọ̀nà àwọn onírìn àjò yẹn wọ́n á máa ní fresh bread ni lódodo ètò fresh wà àwọn ètò ti pẹ́ ń gbá wà ètò fresh yẹn ẹ̀rí kí wọ́n kó wọn kalẹ̀ kọ́nà àwọn òní sì wọn sì wọn òní sì fi sínú ọ̀rá èyí náà wàá mú ọ lójú ṣe bí inú mọ́tò lẹ́yìn wà dírẹ́bà sì ń kánjú ẹ bá ní mú méjì ẹ bá ní mú méjì Masha Allah ètò ti ń bu dáadáa inú wa gbé fún wa màmá ṣe tòní á ah, tòní ní tòní ní ọlọ́run rí ọlọ́run rí kókòrò ni torí pé nígbà bá gbé fún ọ tó bá dín ní wọn náà padà rí pé àwọn ah, òbí là sádùá ló di àbíkù orí kọ́ bẹ̀rẹ̀ sí ṣépè fún wa ni lórí pé búrẹ́dì wá ń twenty naira nígbà mi wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fún wa tó gbogbo ń dáná sí mọ̀ pálí ìbùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ má gbé pamọ́ ẹ̀sàlàyé rẹ̀ fẹ́ni tó fẹ́ rà lọ́dọ̀ yìí wọ́n lọ ra sẹ̀mọ́fìtà lọ́dọ̀ ya aláṣẹ wọ́n ra báàgì sẹ̀mọ́fìtà lọ́dọ̀ rẹ̀ àti sẹ̀mọ́fìtà tí wọ́n ti màmá yẹn fẹ́ tà ètò èkúté ti jẹ ni èkúté ti jẹ wọ́n ti jẹ báàgì yẹn tí wọ́n ti já èyí tó ti yòrò dànù pọ̀ màmá yẹn ti wá dọ́gbọ́n sí sakasaka yẹn di pẹ̀lú sọ́lítẹ̀ẹ̀tì wọ́n ti lẹ̀ wọ́n ti lẹ̀ wọ́n ti lẹ̀ wọ́n ti lẹ̀ dáadáa tó gbà tí ẹni tó lọ ra tòmófìtà ti ra tó ti kó fún ọ owó tó dáa ló kó fún ọ má tó kó fún ọ dán tí wọn bá ní ẹ ẹ ẹ ẹ ẹjẹ ẹjẹ bá ń gbé sọ́ra ẹjẹ bá ń gbé òun bá wò fún ọkùn lé ní wọn bá gbé sọ́ra Ghana must go wọn ti kí ní wọn bá gbé sínú ọkọ̀ fún àwọn òdèlé wọn ò tẹ fún àwọn ọjà tí gbé tíráàbù nù nígbà tí wọ́n débi tí wọ́n lọ wọ́n gbé tẹ̀mọ́bí dáadáa wọn lọ ilẹ̀ ìlọ́wọ́. ẹ̀yin mọ̀ bá lè kùn bẹ́ẹ̀ ẹ̀ wọ́n á wù apẹ́ ẹ̀gbọ́n ọgbọ́n wò lẹ́ gbọ́n torí tọ̀nà ẹ̀gbọ́n sẹ́ẹ̀rù wípé ọgbọ́n kan ń bẹ tẹ́ ẹ lè gbọ́n tẹ́bi dàjà bọ́ lọ́wọ́ ìyá ọlọ́run ọba mi. owó tó yẹ kíkọ̀ rọrùn fẹ́nìkan rí ẹ sì ti ta nǹkan tí ọ̀dà kù tó o sì lè ṣerú ẹ̀fẹ́ yìí náà kẹ́ ẹ má máa ṣe pè é torí ẹja bẹ̀rù ọ̀nà gbogbo ọba ti da kájínà sí eléyìí ní tẹ̀sílẹ́yìn ẹ ti mọ̀ pálíkù bẹ nínú tẹ́ ẹ sàfihàn ẹ wàá sàlàyé rẹ fún ẹ ta mọ́tò fihàn ẹ sì máa ń gbé tó pàṣẹ fífẹ́ ta gangan ni pé ẹnìkan bá yín rọ iyọ̀ sínú ẹ́ńjìnì rẹ̀ ẹ wá rí mẹ́kù kan tó máa ọwọ́ abayín fọ ẹ́ńjìnì yìí ọ̀fọ̀ ọ̀fẹ́ ọ̀fọ̀ ọ̀fẹ́ ọwọ́ agbẹ́kùtọ̀ súnjọ́ náà ni gbogbo tá a ṣe yìí o súnjọ́ ni gbogbo tá a ṣe yìí torí pé etí títí èdè pé kò tún lọ ọmọ náà ni èyí wá gbé pọ̀sẹ́ẹ̀lì sí la ẹni tó ti wàá rà ẹ̀ sẹ̀lá yẹ fún pé ó tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó mo fẹ́ tà ní torí àyè bàá mà ó kí gbàtọ́ bá rà tán ní ọ̀wá yọ tó mọ̀ tó mọ̀ tàkàkùtà fún ọ. sẹ́mi kó lè rà á pẹ̀lú kọ́mọ̀ pé tó ṣe ni kó wọn á plan kó wọn ra ẹ́ńjìnì míì àbí kó náà sọ pé ńgbà tó ti jẹ́ pé ipò tí ẹ́ńjìnì rẹ̀ wà ní àjẹ́ ibi ká mọ́tò yìí láì sí ẹ́ńjìnì bẹ́ẹ̀ ìdí wò sí fẹ́ nù àwọn àpárọ̀ fún ọ̀sà mọ́tò ti rọ iyọ̀ sínú ẹ́ńjìnì rẹ̀ fún bátìrì ọ̀bá tú lónìí yóò eléyìí láàmú farama bákan náà ẹ fẹ́ talé fún yàn ilé tẹ fẹ́ tà fún yàn ẹ mọ̀ yín pé lóòótọ́ wọn ń pè ń tiyín amẹ́nìkà ń bẹ tó nà ń pè ń tiẹ̀ wàhálà ń bẹ lórí léyìí ẹ ń ṣẹjọ́ lórí rẹ̀ kó sì yanjú wọ́n wá tà ọgbọ́wọ́ túlẹ̀ yìí òpè kò dínà ẹni tí ń bọ́ ṣẹjọ́ ń bá bẹ́ẹ̀ lómi inú ilé tẹ háyà lé ní àbíbá òmọ́ra nì ẹ ra sí ni ẹ sì rí lẹ́ra ẹ sì rí lẹ́kọ́ kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ alẹ́ mi àtẹni tó ní à ń fa wàhálà lórí ẹ ọ̀nà ká lè mú un bẹ lórí ẹ ọ̀wá sọ fẹ́ni tó fẹ́ rà kọ́ da òkùnkùn da àbí kò tiẹ̀ mà nígbà tí ọlọ́ba ipò ńlọ nílẹ̀ tó mú yẹn lọ́ba ipò ńlọ nílẹ̀ ọ̀nà pé lódodo ńlọ nírí ńjọ́ kan ipò ti tàbẹ́ lómi òun á lo àǹfààní pé ẹlòmíì yun tó ń ta fún ti kú àwọn ọmọ rẹ̀ tó filẹ̀ àwọn lè sọ ọmọdé kékeré o tó rárá ti bímọ tó máa ti lọ ilé ọkọ tó máa ti fẹ́ yàwó tó máa ti fẹ́ kíní o àwọn wò pé ibi tó ń dàgbà dé ṣé tí àwọn ọmọ ń bá lọ gbọ́ pé fóònù tún tún ilẹ̀ bàbá wọn tàbẹ́ lómi tí wọ́n tú ẹrú tí ó kọ́ àwọn fẹ́ ṣe kíni bàbá wọn fẹ́ lọ bá bàbá wọn ti tọ́ wà ní kí ẹ bí Yorùbá lẹ́wù àwọn àkà ìwọ tó wá ń mú yẹn lọ bàbá talẹ̀ báwọn talẹ̀ báwọn talẹ̀ bàbá talẹ̀ talẹ̀ dìláàlì tó mú yẹn lọ ìwọ tó wá máa ń ti bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ yẹn làádàá tiẹ̀ tó o fẹ́ gbà tí ò ní jọ gba làádàá ọwọ́ amú ọmọ ọwọ́ amú ọkọ àárín yìí mi ò mi ò múyàn lọ rántí ọ̀darí hmm, múyàn lọ ẹnu wọn ti máa dùn lórí rọ́ọ̀ lẹ́bàárà lọ́ba hàn pé yọ ọ̀dà tẹ̀sílísì nù ẹ̀sìn mọ́ ọlọ́nkọ́ máa sàánú wa jàǹbá tọ́ba ti yàn yín gbọ́n o yín gbọ́n nísìnyí wọ́n ti wá taru lẹ̀ ẹ́ fún yín àwọn kan wá ṣe mẹ́kò lórí ilẹ̀ yìí àwọn sì máa ti wọ́n mọ bàbá àwọn wọ́n sì mọ̀ pẹ́ lómi ó ti tà fẹ́ lómi wọ́n ti wá rí bàbá yẹn mú yàn wá wọ́n fura pé nǹkankan ṣẹlẹ̀ báwo kọ́ bẹ́ẹ̀ ni kí bàbá tó fẹ́ tún lẹ́tà bá ó ní ìgbà tó ń kọ́kọ́ tà fẹ́ni tó ń tà fún wọn méje ló ń tà fún àmọ́ ní ìsìn òun fẹ́ tà ní kọ́tà mílíọ̀nù bígbà tí o bígbà tí èèyàn kó yẹn ní kò lè ní bàbá yẹn jẹ́ nǹkan lẹ̀ tàbí bó lẹ́ gbà pọ́n nǹkan àgbà náà a máa ń sẹ́gbẹ́ kọ́tà mílíọ̀nù so òbòjọ́ bá wá sí yẹn wọn ṣàlàyé fún wọn pé bó ṣe rí ni wọ́n ti fi ó ti fọkàn tán ẹni tó mú ọ wá pé ru rẹ̀ ò ní mú ọ rárá kúrà àtúwọ̀n àti bàbá yẹn ti jọ ní díìmù àwọn tí wọ́n bá ń sin mẹ́kò lórí ilẹ̀ tí wọ́n fi de ilẹ̀ mọ́lẹ̀ àwọn á pè é pé ẹ náà kú bàbá tí èsì pé ẹ fẹ́ ra lẹ̀ yìí àti rà ní ọmọ pé wọ́n mọ̀ sọ̀rọ̀ with all confidence àti rà ní kí sọ̀rọ̀ pé kẹfẹ́ rà kí àti rà tó tí iye ọba tó mẹ́lì kẹlẹ́ yìí sẹ́ni ẹ̀dá kò wá bàbá ẹbí yìí wọ́n fẹ́ wọ́n fẹ́ gbọ́ àlàyé tá a ṣe ẹ̀dá kò yẹn wá bóyá ojú ti ń ọ̀rọ̀ tẹ́ẹ̀rí ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tún máa sọ bí lẹ́gbẹ́ máa bọ̀ ọ́n tó sọ sọ́rẹ́ ló ń ká lé àwọn lò <laughs> òkú tí wọ́n bá sí yẹn tó nígbà lè máa bá lọ rí kó lọ rí signboard máa bẹ̀ this land is not for sale beware of four one nine nígbà tí ẹ̀sùn débẹ̀ láàárọ̀ ẹ̀ ní rí ẹ̀ ní rí rárá rárá tọ́lọ́pọ̀lọ́ ti ti kọjá ti tẹ̀ tó sí bẹ́ẹ̀ ti kọ́ bó lẹ́sẹ̀ sí bó lẹ́sẹ̀ sí kínní ẹ̀ tún máa gbára signboard tí ò sí bẹ̀ lánàá kọjá bá ẹ̀ ní fura wọ́n á sọ wípé bàbá ẹ̀ẹ̀kan. iṣẹ́ kẹ́ni wọn kọ sálọ kọ kẹ́ni àwọn tó nílẹ̀ wọ́n ti lẹ́nu wá rí ẹ́ tó wà ẹ wà wá lálẹ́ kà èmi yẹn sí ọjà ẹ kẹ́mi ẹ tó ẹ ti sọ fún láti tó ti ké jẹun ọ̀kọ́ mọ́ ọ lọ́ọ́ lọ́sẹ̀ torí di ẹbí tẹ bá ti rí àléébù lára tẹ ẹbí tẹ ẹ dàpọ̀ ẹ má jàmbá yẹn ẹ má jàmbá níta ewúrẹ́ là ń tà àgùntàn là ń tà a sì mọ̀ pé ewúrẹ́ yìí àárẹ̀ ní ṣe àárẹ̀ tí ń sẹ́wọ̀n la mú wá láti ilé la fi fẹ́ tà àwọn abẹ́lọ̀ pé kí àárẹ̀ ń ọmọ hàn títí tí wọ́n èmu lọ. tó ọlọ́dún mẹ́rù ọlọ́nkan wa olóhùn wá ewúrẹ́ tó wọ́n máa sùn. èdè kò ń fẹ́ pàjẹ́ bá ń fẹ́ máa sùn. àti tẹ́ bá rí ilé ìyọba mọ́. ọ̀dà àti ìlú ẹ̀yàn á pé àmọ́ ń sàárẹ̀ o lónìí kẹ́kẹ́ lọ bá àwọn máa tọ́jú ẹranko hmm ẹ̀yin náà ti máa fọ́ bá ẹ máa bá fọ́ gbá ń di pé ìyá ẹ̀ sọ wẹ́ wẹ́ wẹ́ tó yóò sì sáré yára ní yára tó wọ́n lù mí ni kìí sì yára tó wọ́n gbádùn. tó ẹ̀yin náà ẹ máa bẹ́ẹ̀ ti máa ṣe nígbà mọ̀rọ̀ mọ̀rọ̀ ló bọ́ yá so nígbà tí ewúrẹ́ máa wá rọra ṣe jẹ́jọ́ pé yẹ́s yẹ́s pé ọ̀dà ẹ̀sán five thousand ó sẹ́yìn ni o ó sẹ́yìn tí mo kókò gbá mi ẹ̀wọ̀n pé lẹ́yìn tẹ̀sílíìsì ni wọ́n pè é bó ṣe délé tàbí lọ́ba nànú ọ̀nà nulẹ̀ wọ́n fún lómi kò mú wọ́n fún lóúnjẹ pọ̀ jẹ́ sábà padà dé sẹ́yẹ gbàrú ẹ̀. ẹ nígbà ìṣe àlọ́ ọba o ẹ lọ fún gbà tẹ́ gbọ̀ ẹni tó gba làádà tẹ́tù lọ wìdúrọ̀ rẹ̀. ìṣe ìmọ̀ fi yé ni pé àmọ́ ṣe fi ṣe wúlẹ̀ wúlẹ̀ tá a lé sọ sáré ń bí ẹ̀yin ti gbowó nù pé ṣẹ́ bá mẹ̀fẹ́ fẹ́ ṣe ní kẹ́sì bẹ́ẹ̀ bá gbé lọ tàbá wọn ti máa rò kú ẹran subhanallah ẹ̀yin máa yẹrú ẹ̀ àmì nípa ìlẹ̀ máa ṣe bẹ́ẹ̀ o àmọ́ láwọn àlù kan tó ṣe ṣe káwọn máa ṣe bẹ́ẹ̀ ọ̀nbẹ́ nù ti di ọmọ èèyàn torí pé ọmọ èèyàn ti ẹ̀ ó kú tó fi sówó yìí ìbẹ̀rù ọ̀nà ó sàti wọ́wọ́ rẹ̀ nkọlọ wọn bá ròyìn ó ní kíni wàjà màá fa awà nígbà tó kú wọjọ tán òfin títòsí mi tí wọn ti rí ọ dà sínú àpòdọ ọ ni ó tún wá ti ọrùn rẹ̀ ó ti pa pé káàbọ̀ ìwọ owó yìí káàbọ̀ ọlọlọmọ iye ọwọ́ tó ti tẹ̀ tó ti tó fi pa ọ láyé ọlọlọmọ iye ojú tó rí ọ àmọ́ lòun yí ọ lọ́tẹ̀ yìí pé ọwọ́ mi ò túbọ̀ ọmọ ojú mi ò rí ọmọ ó débi tó ọmọ pé. bẹ́ẹ̀ lọ́mọ èèyàn máa sowó wàjà máa fa awà yóò dá sínú wìá òní ìpínlẹ̀ mi tó ń tìrì torí ẹ̀ka tó ra kó tẹ̀sí lù nínú káràkátà amagbalebu bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ẹ̀sàlàyé ẹ̀ àyíkò síbẹ̀ sí ti sí sẹ́bà ti yọ sẹ́ńbẹ̀ ẹni tó ra nǹkan yóò wò wò yóò wò

lórí fún àwọn owó ká sọ̀ra sálẹ̀ kí bá ń bẹ nínú tá a fẹ́ sàyẹ̀mà sàlàyé ẹ̀. wọlé lókè bákan náà kò tọ́ kí jàǹbá kọ́ wọnú níta fẹ́ rà àti níta fẹ́ tà òun náà ni ká da nǹkan kan pọ̀ pẹ̀lú tí ìsara rẹ̀ ká da nǹkan kan pọ̀ pẹ̀lú tí ìsara rẹ̀ ká wá dà pé nǹkan là ń tà bí ẹni tó fẹ́ ta oyin ó ní òkú ti oyin lóyin yìí wọ́n ti kó ṣúgà sómi wọ́n dà pọ̀ mọ́ oyin ebi ṣúgà náà máa dùn àbí kí ló dé dábì pé ní ṣúgà ó súwìtì ni oyin náà kọ́ òun náà máa dùn ni wọ́n ti kó ṣúgà wọ́n kó sómi bàjẹ́ wọ́n kọ́ ta oyin sísàlẹ̀ kù wọ́n á da ṣúgà wọ́n dà pẹ̀lú omi wọ́n tún foyin sókè rẹ̀ wọ́n tún fi ṣúgà sí kọba kọ́ọ̀tún báwo ha bọ̀ kọba. gbogbo ìpele kọ̀ọ̀kan ìpele ṣúgà ìpele oyin ìpele ṣúgà ìpele oyin ìpele ṣúgà kí oyin tó wá borí gbogbo ẹ̀ wọ́n wá gbó jìgìjìgì omi ṣúgà oyin kò sí yàtọ̀ láàrin dúdú náà gbogbo ẹ̀ ẹ̀yàn wà á ra wálé ẹnu ó ti ti dùn ún pé òkìtì oyin lóyin yìí yóò sì máa mú ṣúgà mi bóòlù yẹn ti lè máa jẹ oyin tí di o tún máa yọ tó bá yẹ pé ògidì oyin bá ní àbí táwọn oyin ayé ìsìn tẹ́ ẹ bá ti ń bọ́ máa ń kó omi tó ń kó omi tó ń kó gidi oyin ló mú ọlọ́ọ̀ta àánú ẹ̀ láti wá kó jẹ̀dí. ìjàmbá ti wọ́nú gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ni ẹ̀ẹ́rì ẹni tó ṣe ikú ló ń ta epo pupa akramakumullah wọ́n sì da omi sínú kẹ́ẹ̀kì omi yẹn lè tó kọ́tà kẹ́ẹ̀kì wọ́n tó àdé gbogbo pàṣẹ wọ́n á bó jìkìjìkìjì pé ah, epo mi náà làwọn fi ṣe èpo ọgbà táwọn ṣe kí ní gbégbégbé ni omi tún wọnú epo epo náà ni àdẹ́dàkùn èyí tó wọnú epo ọgbà tẹ̀ ń gbó tí wọ́n jọ dé epo epo lélẹ́yìn àbẹ́lẹ́yìn tí epo ti wà lọ́tọ̀ ẹ wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní rọ ẹ wá da omi ẹbí tẹ́lẹ̀ ẹ wá ti kú sí ẹ wá ní ọmọ gbó dáadáa o gbó pọ̀ tìkìtìkì dáadáa kọ́ máa hàn o kọ́ bá hàn o ṣe pé fún ọ à ìpè ti mú wọn náà ìpè ti mú wàláhì kò síbẹ̀ yóò ti ra lọ ọlọ́run tó àṣírí náà tọ́lọ́ náà bí nsọ́ bá a kà ẹ máa ẹ rántí pé kò sí màlẹ́bí ọlọ́run wa gbogbo wa ẹrú rẹ ni èyí ti sábò ti fẹ́rù kan nítorí ẹrú mi bákan náà òróró ńkọ́ àní wọ́n rọ omi sínú kẹ́ẹ̀gì kẹ́ẹ̀gì five litres yẹn wọ́n sì rọ omi bíi four and a half litres sínú kẹ́ẹ̀gì wọ́n wá tẹ̀sẹ̀ da òróró half litre sí lórí lójú ọ̀nà àwọn onírìn àjò ẹ̀dá kò sẹ́yìn òrònú pé àṣetán nìkan lè tàn wọ́n jẹ kí wọ́n ta omi fún yín lórúkọ òróró tí wọ́n ti pè fún yín ah, ah, one thousand two ni o one thousand ẹ eh, wá sí wa lọ́sẹ̀ yín ni ẹ sí fifty àtúnmí lẹ́ ń rà ẹ̀yin ò nídìí kí wọ́n gbó torí wọ́n bá ti gbó àtìrí òtù tòkè ńlẹ́rì ẹ̀yin ò àrígbó ròrò ni lẹ́yìn kan ti wálé ìjẹ́ káwọn máa dín ẹyin lọ́ba di pé ìgbà tó rorò ká sómi o bẹ́ẹ̀ ni gbogbo òróró dá lára rí o ṣé a máa fi bọ ẹyin ni àbá fi sìn ẹwò jàmbá eléyà kí ni wọ́n pè é alùpùpù jàmbá nù bẹ́ẹ̀ náà ni ntí ìsara rẹ̀ ká fi kún nǹkan ká wá tàpé nǹkan ńlá dà irú rẹ̀ náà ni tàwọn elépo àwọn bẹntiróòlù tàṣà tàṣà lítà nílẹ̀ ní tí ń ta epo gan lè fọ́ sọ̀yà ẹ má bẹ̀rẹ̀ sọ̀yìn tẹ̀ rà ẹ má gbé kẹ́ẹ̀gì tọ́jú one litre ẹ gbé lọ lé epo kẹ́ẹ̀fì tán gbogbo lé epo wò ẹ sọ pé one litre lẹ fẹ́ rà ẹ sọ pé one litre náà ló ti gbé wá àkúndẹ́nu lọ́gbọ́dọ̀ jẹ́ wọ́n kọ̀ rọra ta dé quarter ni. Ah, ẹ dákun three quarter of a litre kọ́ ni mo béèrè a litre àkọsí wa ni ọ ẹ dákun ṣé a lè gbé hàn adílẹ́sẹ̀ ń bẹ kásàlàyé fún wa o parí á ah, ẹ dákun ẹjẹ ara yín fíìlì yó bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ nìkan lọ gbà tó gbé kẹ́ẹ̀kì tó yìnbó tó wọn dáadáa lọ lé epo wọn á ta three quarter fún un ilé rẹ́díò ọgbọ́n yìí o ah, ẹ dákun bàbá ẹ wá wá wá ẹ bá wọn ta yókù ti darí ẹ wò nǹkan mẹ ẹ pé tó bá yẹ pé inú mọ́tò la ni wọ́n dà sí táǹkì ẹ mọ̀ pé wọ́n kọ́ fi àtẹ́gùn ìyẹn ni pé wọ́n ń ta nǹkan ló kọ́ pé nǹkan làwọn dà subhanallah wọ́n ti páàkì mọ́tò tó ní wọn fẹ́ thirty litres ṣe kó atẹ́kùn ló lọ fẹ́ rà ni táyà wọn fẹ́ bọ ọkọ ni àbí epo lọ́n fẹ́ kó wọn bọ̀ dà sínú táǹkì wọ́n kọ́kọ́ wá da atẹ́kùn bíi eight litres lítà gan ò dá o wọ́n tún fi àtẹ̀kù torí kí mítà wọn máa rọ̀nù lórí rọ́ ó lè jẹ́ pé lítà méjì lọ́tà yóò ti kọ́ síbẹ̀ kó ti di mẹ́fà lẹ́sìn máa dọ́gbọ́n ẹ̀ nù àwọn ẹnjìníà tí máa ń sílé yẹn náà ọ̀daràn làwọn náà wọ́n bọ́ lọ pàdé ọ̀sẹ̀ ní ìdìpẹ́ ẹnìkan máa tẹ̀sẹ̀ wá gbé mítà kọ̀ǹtró wọ́n máa tẹ̀sẹ̀ wá wo mítà ẹgbẹ́ tó ní ìdì ni ọmọ kọ́ lọ́wọ́ bó mú ọ ni wọ́n àwọn gbígbé ní àwòrán yà máa bẹ̀ ni. aláyọ̀ kún ní ọlọ́ọ̀dẹ́gbẹ́ anáhùn mabẹ̀rẹ̀ ọdún lèyẹ́wò mi náà rí yẹ́wò mi kú mu náà so lè rọ́pì làálẹ̀ mí. àwọn eléyìí ọmọ kọ́lọ́ ó gbé àwọn dìde ní ọgbẹ́ ní àwòrán yà máa lọ́jọ́ ńlá ọjọ́ tí gbogbo ó dùn wá jọ ọlọ́wọ́ bá gbà ńlá yìí. you can just cheat people today but tó bá ti lọ́la òkè yà máa kọ́ wọ́n wá ìgbógbó ẹ̀tọ́ kálukú ní ọgbà osibi tó fẹ́ sọ osibi tó fẹ́ sọ òpin rẹ̀ ti dáadáa rẹ̀ bá tẹ́ kó kó àìdá àwọn yẹn kó ọmọ kó lu ọ wà bó ọ̀daràn kí á ní owó òfò náà ní pé lọ síbi kankan tó ti kó bá wa. ẹ o gbogbo yẹn ṣe ń du àdàlẹ̀ kólẹ̀ àdàlẹ̀ kólẹ̀ kọ́lá ilé kó tún wà lágbóolé. kò sí bí mọ́tò méjì mẹ́ta ti lè dún lè pò mí. kódà tí o bá jẹ́ power steering àbíkẹ́ mọ́tò wà dáadáa torí bitọ́ bá ti wá ṣe kíní gbogbo kíní ìjọ fi ń fa ikú gan ọ̀rọ̀ dànù fún wa ni níbi tọ́ hádé. àti kìí ṣe pé gbogbo èèyàn kan du àti dálẹ̀ àti dálẹ̀ pé wọ́n fi ràn àwọn èèyàn lọ́wọ́ wọ́n rí pé yẹ agbárí dé ló ń bẹ̀ dáadáa ni. mẹ́tò mélòó náà láwa ní ti gbogbo ilé epo mẹ́tìnì mélòó gbogbo ilé epo wọ́n sì rò pé iye mọ́ṣíìnì tí wọ́n ń gùn ní kánò lásán lójoojúmọ́ kan táwọn èèyàn ń gùn tí wọ́n fi ń ṣe kálọ́kábọ̀ wọn àti àti aládàáni àti tí wọ́n fi ń wówó is two million. àmọ́ bí mọ́ṣíìnì ti pọ̀ tó ń kánò tí mọ́tò tó pọ̀ ilé epo tó wà kánò tó ṣògbọ́n mọ́tò. ó yẹ kí ẹ máa rìn jáde kẹ́ ẹ tí mo ti ń lọ láyé láti rí bí wọ́n ti ń ṣe pọ̀ ń lu tiwa náà sí àrí máa tó kúrú kẹrẹ àti gbogbo ẹ̀ kéde lè là torí bísíǹsì nígbà pé tẹ̀lé gẹ̀ẹ́sì ó ti ṣe ń bẹ̀ dáadáa torí ẹja bẹ̀rù ọlọ́run á sàkáwọn àbí ẹ ti gbọ́ sí gàrí tí wọ́n rà sẹ́pẹ́ ẹ̀rún pákó la bá ń sálẹ̀ tọ́ndọ̀sì tí wọ́n máa kó sísàlẹ̀ ọ̀hún tí wọ́n máa dà sínú ilé adìẹ ọ̀hún ìtàn ti lọ tó ti di gàrí gàrí ni wọ́n pọ̀ náà ó ti di gàrí. wọ́n á dà sí ìsàlẹ̀ sí irú ètò máa kó wá tó ń pè wọ́n ń àpò wọ́n lọ kó wá lẹ̀ yíbò àpò àpò gàrí torí yíbò àwọn èyí ṣe bísíǹsì wọn túkẹ́túkẹ́ wọ́n lè lọ ló tirẹ́là gàrí wa. wọ́n bíi kọ́tà ẹ̀rún pákó nísàlẹ̀ máa ru ẹ̀bà títí títí ẹ̀bà náà là ń jẹ ẹ̀bà bá di pé kò ọ̀dára pọ̀ mọ́ gbogbo ọkọ̀ ẹ̀sẹ̀ sàkàtì nínú omi sékìlì léyìí. sẹ́wọ̀n pé kí wọ́n gbé lọ sí laboratory ló kú báyìí ẹ bá ní sẹ́sipárímẹ́ǹtì ẹ̀yọ́ ọmọ sùkúlù wọ́n ní pákó lélẹ́yìí. àwọn olùdíje náà ń yẹ ṣẹ̀fọ́ pákó láà máa jẹ nàìjíríà sábà bẹ́ẹ̀ sì wé pa àjàmbá tó wà bẹ́ẹ̀ lásán wọ́lá ẹnu ọkọ̀rùn ẹnu ọkọ̀rùn ká máa tàǹtì ìsara rẹ̀ fún yàn ló kọ́ kó nù fọ́dọ̀ tó lọ sí tù ẹnìkan ara rẹ̀ ọ̀yá wọ́n á jẹ́ bá wọ́n ti lo oògùn wọ́n ti lo oògùn ẹ má wo kíní ẹ ọdún nàìjíríà dárúkọ ìfẹ́ lọ sí tù bá tòró wó ẹ máa wò kíní rẹ lọ síbi ẹ kàn kú kálẹ̀ pé ọ̀dà kò burú ẹjẹ lọ. kó o débẹ̀ ẹ máa kọ́ máa kọ́ pé wọ́n ti fi ẹ wọ́n wá rẹ̀ wọ́n kiri ká gbogbo ẹ̀tọ́ ìpọ̀ yìí náà ni bàbá ní wọ́n fa omi mẹ́fà <laughs> wọ́n fa omi mẹ́fà sí lára o wọ́n sì da ibi ogúnjọ́ mẹ́ta tó ẹ máa lo àwọn òògùn báyìí ẹ lọ́sọ̀ omi kọ̀ ọ̀sẹ̀ omi kọ̀ọ̀kan tó èlò nígbà wọn sọ fún un bàbá ẹ dákun máa ń bọ̀ ó lòun sàkó mẹ́ ẹni tí ọ̀gbà tó eré ló mú kó mẹ́ ìpè eléyìí náà gíṣù ni ìdí sí ọ̀gbà kọ́ fún mi ó tó ń tó ń ṣe gìrìwò gìrìwò báyìí omi kí ni wọ́n ti wá bá ńlá. tùkì kò sí tí ọ̀fẹ́ wọ̀ta nàìjíríà yìí tó torí délé ká mú ntí ìsara rẹ̀ ká fi kún ntí nsèyàn nísìnyí báyìí ẹ̀yìn fùfú kan táwọn onítáyà àwọn afọgá náà máa fi lẹ táyà fùfú ni táyà ọ̀jẹ̀ yó tí fi ń tú atẹ́kùn jáde tó ẹ wá pàṣẹ mọ́tò sọ́dọ̀ fọ́ká pé ẹ dákun ẹ máa mi wo ẹ̀yìn bóyá fùfú tí ẹ máa fún táyà jẹ ẹ̀yìn òòyó táyà yìí o ẹ bá lè yẹ̀ wò nígbà tí ẹ dé lọ́wọ́ á ní ah, èso méjì ló kù èso kakọ èso kakọ òkútáyà àmọ́ ọ̀nà nǹkan ọ̀nà wà bolo kí ni wọ́n gbélé yẹn alẹ́ṣ ìjàmbá nìjọba ká fi sí ìsara rẹ̀ ká fi fún nǹkan ló kọ́ kó náà ni ọlọ́wọ́ bó fi wá lé ní ìjọ́gbìn dàrú kìyàmù ìgbọ́kótó ìjọ́gbìn dàrú kìyàmù kálukó ti máa gbọ́ bọ́rọ̀ òun ti já sí i wala al-khilaba bákan náà kọ̀tọ́ kí ẹ̀sán jẹ́ kọ́ wọnú káràkátà wa kẹ́ẹ́ bí kéèyàn parọ́ nípa owó ọjà pé wàláhì yìí mọ̀ rà ní fún mi ẹ mọ̀ kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oníkáràkátà yẹn ó lè parọ́ fún ẹ kọ́kọ́ fún ọ pé wàláhì yìí tó ń rà ní àmọ́ ńgbà tó sẹ̀ yín o tún dín ọ̀ ń yé báyìí irọ́ ni gbogbo ẹ̀ eléyẹn ẹ̀tànjẹ ni wọ́n ń pè torí ẹ̀ ló ti jẹ́ pé sàábì kan nínú àwọn sàábì ní kankan sí lọ́pọlọ tó bá ti lọ rajà wọ́n máa ń jàǹbá rẹ̀ náà wọ́n máa ń tànjẹ náà ni iye tí wọ́n pè ọjà fún yóò ti ju iye tá ń tajà lọ torí pé ẹ wò látàrí àwọn sàábì táwọn yẹn bá ti mọ̀ pé nìkan kankan ṣe òun wọn fẹ́ lò láti jẹ owó rẹ̀. adábì wa kọ igbe bàtà àwọn ará ilé rẹ̀ fẹjọ́ sùn bàbá àwọn ń gbá bàbá anábì wa gbogbo tó bá ti láyé kọ́ máa sọ fún ọ pé làákìláàdá làákìláàdá ẹ má sàmìjà o ẹ má sàmìjà mo bá gbé délé gbára lé bá lẹ́sà jẹ́ wà ń bẹ̀ wọ́n padà bọ̀ wá gbowó o anabi fún gbólóhùn ọba ti ra nǹkan kò burú lẹ́yìn yìí ni ẹgbà àmọ́ láti láàbà mọ̀ ń bọ̀ láìpẹ́ o ẹ̀hẹ́n kọ́mọ́bọ̀ lójijì o tó eléyìí ọjọ́ bá o tọ̀ a gbọ́dọ̀ tẹ̀yàn jẹ́ nítorí pàǹpà ń wọ́wọ́ wọ́n ní wàlẹ́ wàlẹ́ lùkàdíyà bẹ́ẹ̀ bákan náà kọ̀tọ́ ká kọ̀rọ̀ ẹnu ká tó fi jẹ́ títí tá a fi jẹ́ wọnú ìṣòro kẹ́ẹ̀bí ká sọ fún yín pé wàá rà lọ́dọ̀ tèmi èmi ò dín ọ lówó ó sì mọ̀ kó ọbẹ̀ ìtàjẹ́ ẹnìkan ti nájà ń bì kan ó ti wá kú mbẹ́ irú èdè máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ Òṣòdì ó ti kú mbẹ́ ó ti wá bébí irú kínní wàá rà lọ́dọ̀ tèmi èmi ò dín lówó gbogbo ẹ̀ sì ń gbọ́ ọmọ nìyí èèyàn wá nímọ̀ ọwọ́ ọ̀rọ̀ tá ti sọ wọ́n fi kó sínú tàkúté tiẹ̀ wàá rà lọ́dọ̀ tèmi èmi ò jẹun lówó àìmọye ni wọ́n ti fi mú wa láyé èmi ò jẹun lówó ó ti sọ̀rọ̀ alẹ̀ ẹ̀ àjẹ́ burúkú sí torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ gbọ́n nídìí káràkátà ọgbà gbọ́ ọmọ ọmọ kókò ní parọ́ fún mi irọ́ ní jẹ́bẹ̀ẹ́. wọlé akitimánu lẹ́yìn o bákan náà kọ̀tọ́ ibi ká wọ́n ti sọ síwájú kọ̀tọ́ wọn ti sùn sọ pé kọ̀tọ́ ká gbà léwu wọn náà ní tẹ̀lé kọ̀tọ́ ká gbà léwu ti ń bẹ láàárọ̀ dàtà rà tàbí tà ká gbé pamọ́ fẹ́ni tí ó rà. wọlé akọ́wùtò dẹni méjèèjì ntí ọ̀dà àgbọ̀dọ̀ dàpọ̀ mọ́tọ́dà tòmátò tọ́da ń bẹ lókè ntí ọ̀dà wà ń sálẹ̀ ọsàn tó dáa ń bẹ lókè gbogbo ètò kùtì ẹ̀rà ń bẹ sálẹ̀ tó ẹ mọ̀ pé irun rẹ̀ pọ̀ láwùjọ wa ọ̀pọ̀ bákan náà irun ká máa ta sí ìsara nǹkan fún nǹkan náà ni òtùká tí wọ́n máa ń ṣe fún àgbọ̀n àwọn ìyá tí ń tọ́ sàn tí ń sakínú wọn ò sùn òtùká fágbọ̀n nísàlẹ̀ wọn á pọ̀ sàn lé lórí wọn á rò pé láti òkè délẹ̀ ni ọ̀sán wọ́n ti sanwó wọ́n bá bẹ̀rẹ̀ sí kó màmá kò délẹ̀ ní àbá àti tòlù ẹ mọ̀ pé ìjàmbá mi ìjàmbá ẹ tó lẹ́lẹ̀ ká máa ta fẹ́ rà kí ni tí máa káṣẹ̀ wá ká akọ́lé fún wọn á gbèsè pẹ̀tẹ́sì lé lókè wọ́n wá rò pé àtìsàlẹ̀ àtòkè lọ́ra àti kùtùkùtù ní bẹ́ńsálẹ̀ takataka wọn kó sálẹ̀ ilé ìjàmbá ti di ni láwọn faramọ́ tọ́. So, tọ́ abẹ́ lọ kó tu ńláńlá sókè ẹkú kéékèèké sálẹ̀ ṣé bó ni látòkè dé sálẹ̀ bó ṣe rí pàtẹ bá ara ṣe bẹ̀rẹ̀ sí ní kó ẹ wá rí wíníwíní pé à ah, ó ló tó wá rí báyìí nì ọmọ ọkọ ọwọ́ ọ̀dọ́gba ọlọ́ọ̀dì kò wé fún wa <laughs> ẹ wọ pé jàǹbá mi o sì ní látòkè délẹ̀ bó ṣe rí subhanallah ẹ wọ pé jàǹbá mi ọsọ igi tọ kékèké mẹmẹ o nílanla mẹmẹ kí ló dé tẹ wá fún nílanla nìkan tó fi tó eléyìí islam ọ̀farama awo aniyakutuma min amrẹsẹlẹ atihi máa ìdá dẹkẹrọhu kẹrí hawolmọta àbí kéèyàn ó gbé nǹkan kan pamọ́ nínú ẹntì ó ní í ṣe pẹ̀lú déèyàn fẹ́ tà ó ní nǹkan tó ti kí tẹ́lẹ̀ bá fi lè sọ́fẹ́ ni tí ó rà kò ní rà mọ́ yóò kórìíra àti rà. lágbèjú ẹ pé aṣọ tá a fẹ́ tà yìí o aṣọ òkú ni o aṣọ tí bàbá yẹn wọ kẹ́yìn tí kò fi mu lọ ni o ta ni ó rà lọ́jà <laughs> ṣe aṣọ tí ń bẹ lọ́rùn ẹ̀ tí balẹ̀ ká kú ju lómi ìtàkùn ẹ̀ ní sọ ẹ̀sẹ̀ ìmọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ jàlábí àti ẹ̀ràn àná bóyá ìfẹ́ ló fi wọ̀ tóbi kú tòun ó túbọ̀ sí pé kèé ṣe pé bóyá ẹnikẹ́ ẹ̀ mẹ́rin àjàlábí àwọn àmọ́ tó bá yẹ pé ẹni tí ń tà fún yín bá ṣàlàyé ike kọ́dà ẹni tó kọ́ wọ́n kọ́ lọ́rùn rẹ̀ jésù lọ́dà bọ́ ó ti kú a àwọn òbí tó o ní fẹ́ wọ̀ èyí tó tó wá burú wọn ni àbíkóṣe ẹ̀jẹ̀ pé adẹ́tẹ̀ ńlọ ní aṣọ tí wọ́n fẹ́ ta o ẹni tó wá fẹ́ ta mọ̀ ọ wá sọ pé ah, aṣọ yìí aṣọ adẹ́tẹ̀ ni o wọn lu aago sí pé tani ọ̀rọ̀ aṣọ adẹ́tẹ̀ o tani ọ̀rọ̀ aṣọ ah, tani ọ̀rọ̀ bá kó fún ẹ̀ sí ẹsẹ̀ pé nǹkan ṣe lọ́pọ̀lọ́ so torí ẹ ẹ gbọ́dọ̀ bí àléébù kàdínbẹ́ á ah, ìsìlámù ti dà pọ̀ jù àlékún tó ọmọ pé ń bẹ lára ń lọ ọbẹ̀ tà ó fẹ́ pé sẹ́ni tí ọ̀rà bá gbọ́ kò ní fẹ́ rà ẹ̀ ṣàlàyé ẹ̀ fún sódà àtìgbà tó bá rà kò ní sáyè fẹ́nìkan láti lọ sòfò funfun lẹ́yìn kẹ́ ẹ má rà ìlẹ̀ lẹ fẹ́ rà yọ sọ pé gbogbo tó ọbẹ̀ wọ́n ti wọ́n ti sọ ètò ti bẹ́ẹ̀ lọ fún mi nípa rẹ̀ ẹni tó ti fẹ́ tà ló ṣàlàyé ọ̀ sẹ́wọ̀n pé ẹ ti pa ìṣèkọ́ nínú jẹba torí ẹ̀ gbogbo tẹ bá mọ̀ lálẹ́ tó bẹ lára tẹ fẹ́ tẹ̀ máa ti pa máa àbí kálíbù yẹn jẹ́ kí tẹ́ ẹ bá fi lè sún fẹ́ni tí ó rà kìí ṣe pé kò ní rà owó rẹ̀ ó ti kù ẹ ṣàlàyé rẹ̀ náà. lágbèjúwe aṣọ tuntun ni aṣọ tuntun ni wọ́n paaki ẹ̀jà làbí àtúntún ṣùgbọ́n fún ìyàlẹ́nu ibi tí wọ́n kó ọjà sí ọ̀gá tí ń tajà gba ọmọ ọ̀dọ́ rẹ̀ láyè kó sùn sí ṣọ́ọ̀bù ọmọ wa sùn lórí páálí jàlábíà tuntun sẹ́ni kan ò tí ń wọ̀lú lọ́ba tọ̀ọ́lé ọ̀tọ̀ sí gbogbo agbọ́ sẹ́mi pé ẹ̀yin ọ̀lọ́ wá ẹ̀dọ́ máa sọ ọ̀fọ̀ dáadáa ọ̀fọ̀ ẹ̀ní sọ pé tuntun ni o àmọ́ o ọmọ ọ̀dọ́ wa ó sùn tọ̀ sí rí tẹ́sọ̀ islam ní kẹsọ̀ ẹ àmàdé fọ́ ọ̀dà ńgbà tó ti wá sọ̀ sí báyìí mi ò ní lè ra five hundred o ẹ tà three fifty so tó bá lọ tà ó ti rà yẹtẹ bí yorùbá lẹ́sìn o kẹgbẹ́ three fifty kọ́ba ọ̀dà mú wá rà á ìtọ́mọlẹ́pẹ́ ọgbà one fifty tó <laughs> eléyìí kọjá ìwájú ọ̀dà lè lè nígbà tó ti náà three fifty three fifty náà yọ ọ̀sẹ̀ bí oṣù wọ̀ fún ọmọ ọmọ lọ òní àpò pẹ́ kọ́ ọmọ lọ lọ́ọ̀rẹ́. torí ẹ ẹ̀rí tó ṣe ìjàmbá lè wọ̀ náà lọ́rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tóní máa ń ghashana fálẹ̀ yìí fẹ̀mí náà ẹnikẹ́ni tó wá lè jàmbá wa o. kò lè jẹ́ ọ̀kan nínú wa anábì sọ̀rọ̀ yìí gbàdá anábì sọ̀rọ̀ lọ́wọ́ àyùsọ́lá tí wọ́n wọjà tí wọ́n bá fẹ́ nìkan ta oúnjẹ oúnjẹ yìí wọ́n kó lórí ara wọn nínú kòkò anábì bá kọ́wọ́ bọ̀ wọ́n rí tòkè kọ́ da wọ́n á bọ̀ ní ìsàlẹ̀ kòkò wọ́n bá rí pé nǹkan máa lọ́wọ́ wọ́n á ní. tí bó ti ṣe rí lásìkò náà lórí délẹ̀ hàn ewu wá ní rínrin tí orin máa lọ wọn ló ṣe ti fẹ́ kójú pani alájọ wa ní tó bá jẹ́ bẹ́ẹ̀ èyí tí rìn lẹ́kọ̀ọ́ sókè ẹ fi ṣàlàyé fáwọn èèyàn tó bó ṣe rí ni torí máa ń gbẹ́sẹ̀dá pẹ̀lẹ́ ìsẹ̀mí nà ibi tá a dùn sí mi lónìí ọlọ́run máa kó náà lọ́wọ́ ó fún alágbọ̀ọ́ ètò péye nípa ẹ̀sìn wa ó jẹ́ ká lè máa fi àwọn kẹta àmì náà wà wá ètò dáa kọlọ náà fún wa sí ètò ọ̀dà kọlọ náà lé wa jìnnà sí kó a fún alárùbíkẹ́ alárùbáríkà sáà máa rí halal kó lé wa jìnnà sí haram subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.